ọ̀rọ̀ rèé o ọ̀rọ̀ àpótí ẹ̀rí tó di yánpọnyánrin lórí ayélujára láàrin oríyọmí hamzat pẹ̀lú àwọn ìjọ kérúbù and seraph um hmm. tẹ́yìn yorùbá kú gbàgbé pé látìgbà tọ́rọ̀ yìí ti di gbàgbós lórí ayélujára ó ní ọ̀pọ̀ àwọn kérúbù and seraph tí wọ́n fi ìpín nǹkan tó oríyọmí hamzat ṣe pé kò tẹ́ àwọn lọ́rùn ni wọ́n ti ń ju oríṣiríṣi gbàgbós lu oríyọmí hamzat àdàbà síónì tóun náà tún jẹ́ kan náà àwọn ìjọ kérúbù and seraphim òun náà tó ti fọgbà yángàn ó ti sojú abẹ́ǹkó lórí ọ̀rọ̀ àpótí ẹ̀rí táwọn ọ̀pọ̀ ń dráàgì Oríyọmí Hamzat lé lórí àdàbà síòní ni ohun tí ò da ò da kò lórúkọ méjì kò da náà ni yóò máa jẹ́ pé gbígbé tí Oríyọmí Hamzat ti gbé àpótí ẹ̀rí lórí ètò kọ́kọ́rọ́ alátẹ kì í ṣe láti fi tàbùkù àwọn ìjọ kérúbù and Séráfù fún un bí kò ṣe láti jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn kaida kan wọ́n ń bẹ nínú ìrẹsì wọn kán lè mọ̀ wípé àwọn kòkòrò tí ò da ó wà láàrin wọn kí wọ́n sì lè jí gìrì kán dìde láti wá àtúnṣe sí i kí wọ́n yọ gbogbo àwọn tí ò dá láàrin wọn tó ń fi àpótí ẹ̀rí tán fi ń tú àwọn èèyàn jẹ hmm, ọ̀rọ̀ yìí lágbára ó gbẹnu tán o you are welcome to crossblogX TV remember to subscribe like share and follow us ẹ̀yin èèyàn ẹ jẹ́ àgbọ́n nǹkan tí àdàbà sí òní ìwé nínú fọ́nrán ìkéde má bá mi fèrè oyin náà nípa ìsí comment. tá bá ní pé ká mú ọ̀tẹ̀ọ̀tẹ̀ kúrò ká sọ òótọ́ láàrin ara wa a rí i pé ohun tí ó rọ̀ mọ́ ọkọ̀ tí wọ́n ń pè ní àpótí ẹ̀rí àpótí ẹ̀rí yìí is getting too much and it has been getting to a stain sí àwọn tá a pẹ̀rẹ̀ wa ní kérúbù àti sẹ́ráfù mi ò fẹ́ ṣe program much lórí kíní ìní ẹ̀mọ̀ pé bá di ṣe bá di bọ́ sọ̀rọ̀ àwọn òkè iṣẹ́ màmá ẹ̀mọ̀ mi ò dẹ̀ kí n kọ̀wé sílẹ̀ nǹkan dábàá ẹ̀mọ̀ it has the reason it has the purpose dábàá di jáde a ò kí n jẹ́ ìkọ̀ déédéé jáde ìran tí mo fẹ́ sọ yìí ká ní pé yẹn fẹ́ sọ wá fi gbowó orí tiktok ní kọ́ balẹ̀ máa fún mi gift yẹn ọkàn mi but facebook yìí ẹni tó wá máa gbé lọ sí tiktok kọ́ gbé mọ́ pàm bloggers kan máa gbé nítorí pé wọ́n mọ̀ pọ̀rọ̀ tó bá jáde lẹ́nu mi ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n ni. ṣé nǹkan tí alhaji hamzat oríyọmí ṣe ṣé nǹkan tó dáa ni àbí nǹkan tí ò dáa fáwọn alápòtí ẹ̀rẹ̀ for me nǹkan tó dáa ni o ká ní muslim ní mínísì sí wọn máa ní pé bí àmọ̀ ń criticize àbí no no no no àwa kérúbù àti sẹ́ráfù yìí náà àwa ni ara wa so àwa lẹ́dẹ̀ mọ nǹkan tí àléébù nǹkan yìí ti ń fà sáàrin kérúbù àti sẹ́ráfù. now bí alhaji oríyomi gbé àpótí ẹ̀rí wá síbẹ̀ yẹn ó jẹ́ ká mọ̀ wípé kò ń ṣe gbogbo àpótí ẹ̀rí lórí àwọn kan wà tó jẹ́ pé irọ́ ni gẹ́gẹ́ bíi tí wọ́n gbé tí bàbá yẹn gbé lọ síbẹ̀ yẹn òun náà ni mo fẹ́ tàn mọ́lẹ̀ sí i gẹ́gẹ́ bí èyí tí bàbá yẹn gbé lọ síbẹ̀ nísìn tí Alhaji Hamzat tó handle program yẹn ó jẹ́ ká mọ̀ wípé there are a lot of àpótí ẹ̀rí tí kò rí ìdíyẹ́ pé irọ́ ni rubbish ló wà níbẹ̀ ẹ worú ti bàbá yẹn sìn ẹni tó wá sọ̀rọ̀ fún wa ẹ worú ti bàbá yẹn sìn a rí pé bàbá yẹn fúnra ẹ̀ ló lápótí ẹ̀rí èèyàn kọ́ ló ṣe fún ẹni tó ṣe fún òun ló ṣẹ̀ wàá pè láti wá máa ka nǹkan tó wà nínú wàhálà àwọn tí wọ́n dẹ̀ ní àpótí ẹ̀rí tí gẹ́gẹ́ bíi Mósè Ọlọ́run fún rẹ̀ kọ sí Mósè ni àpótí ẹ̀rí tó wà nínú àpótí yẹn jẹ́ májẹ̀mú láàrin Ọlọ́run àti Mósè náà ní ìsìn àpótí ẹ̀rí yẹn ní ìsìn ẹ wò ṣé bàbá yẹn fún rẹ̀ tó gbé nǹkan sílẹ̀ pé nǹkan fún rẹ̀ ò mọ̀ nǹkan tó gbé síbẹ̀ ó ṣẹ̀ lọ́n wá ògbùfọ̀ láti wá pé nǹkan tó ń fún rẹ̀ pè ní ẹ̀rí on his own let's call the space, a spade it has some things has to be cancelled in ẹgbẹ́ kérúbù àti sẹ́ráfù lórí tí mo tí mo ní ṣe láti àwọn èèyàn ti pè mí látúnlé sí àwọn president àwọn nǹkan kan yes lóòótọ́ Government ní kẹ́ anybody ló lè ṣe ẹ̀sìn gẹ́gẹ́ bí àwa kìrìsìtẹ́nì a ní ẹ̀sìn tiwa mùsùlùmí ní ẹ̀sìn tiwọn oníṣẹ̀ṣe ní ẹ̀sìn tiwọn ṣùgbọ́n nǹkan tó bá di fẹ́ máa fa àléébù nínú ẹ̀sìn tajọ́ ń sìn àwa fúnra wa la máa tètè jẹ́ ká mọ̀ ẹjẹ́ ajọ́ jáde ẹjẹ́ ọmọ yóò jàgbàfọ̀ òun káṣọ wálé ẹ̀rí pé ẹ lójú olè ẹ̀ òmu. irú bàbá yẹn kí ni bàbá yẹn náà ń fẹ́ wá what is the purpose of that ẹ̀rí tó mọ̀ tún mu ẹ̀ tí wọ́n gbé wá sínú ilé ẹ̀ tọ́jú wọn bẹ́ẹ̀ interpret èmi bí lípa alájí oríyọmí ti iná àwọn ẹ̀ńláìtì ẹ̀yìn tẹ pẹ́rẹ́ lẹ́lẹ́rìí pé you should enter yourself àwọn kan wà tí wọ́n ti ń fi kíní ìṣe ohun tí ò dára ẹ̀yọ̀ wọ́n kò nínú yín èpò ni wọ́n nílò àlìkámọ̀ take them out before it get to stage sí gbogbo wa lára. ọwọ́ yín ni mo rí gbogbo ọwọ́ gbogbo nǹkan ẹ try o ẹ̀yin tẹ̀ ń ta fà tẹ̀ ń porí ara yẹ try gan o ṣùgbọ́n gbogbo ẹni tó náwó ọbẹ̀ sí mi ó máa dáhùn sí yín ní thirty three thousand times látara yín àtàwọn ọmọ yín gbogbo bẹ́ẹ̀ ṣe pé orí mi bẹ́ẹ̀ fẹ́ kórí fún mi á rí bẹ́ẹ̀ fẹ́yìn náà tọmọtọmọ tẹbí tara yín mo rọ́wọ́ yín gan ẹ try ó làwọn ẹ máa ń pẹ́ ah, àwọn ẹgbẹ́ ah, ẹ rẹ́ra fún ọ ẹ rẹ́ra fún kẹ dákun ẹni tó lè para tí kò lè pa ẹ̀mí ẹ̀sùn orí ẹ̀ ti burú dànù à ń bọ̀sibọ́sí ẹ lè pa nǹkan hmm, kan. ó lágbára o ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ lẹ́gbọ́ látẹnu àdàbà sí ó nìyí <laughs> ó ní káwọn ọjọ́ sí anes kí wọ́n tètè mọ́ lọ́rọ̀ báyìí wípé àwọn tí ò dá tí wọ́n ń fi àpótí ẹ̀rí tó fi ń bojú tí wọ́n fi ń ṣiṣẹ́ ibi láàrin àwọn ọjọ́ kérúbù and sẹ́ráfù pé wọ́n pọ̀ wọ́n dẹ̀ ń dọ̀tí wọn níta pé díẹ̀ fọ́ kí wọ́n tètè wá àtúnṣe sí i. <laughs> kí ni opinion ti yín ẹ máa bá wa jù sí comment o and please don't forget to subscribe like share and follow us thanks for watching.